له أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان وأبناؤكم وإخوانكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال وأموال اقترفتموها وتجارة تخشون كفادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين لقد نبأكم الله في مواسم كثيرة ويوم حنين ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله أنزل سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم آمين واجعله لنا إماما ونورا وهدى ورحمة آمين اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين ظلمات ذلك من الكتاب تقربا إلى الله تعالى بتلاوته وتكشفا ألفاظه وتحفظا لمعانيه فإنه من أفضل الأعمال يتفهم مع قلة القراءة أفضل من المد وجملة ما في القرآن من الآيات ستة آلاف وستة مئة وستة وستون ألف منها أمر وألف منها وعد ألف منها وعيد ألف منها قصص وإخبار وألف منها عبر وأمثال وخمسمائة حلال وحرام ومائة تسبيح ودعاء وستة وستون نابغامة وستة وستون نابغامة أعوذ بالله من الشيطان الرجيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المعتدين جعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام أجعلتم سقاية الحاج وإمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله wàhùn láìka. Òun lè bá ètò. Wàhùn láìka. Òun lè bá ètò. Lákàlà Amdu, yá Kàlìjúdi wàlìmájídi wàlìmùlá. Lakal hamdu ya zal judi wal majdi wal ula تباركت تؤتي من تشاء وتمنع تباركت تؤتي من تشاء وتمنع إلهي وخلاقي وقولي وموكلي إليك لدى الإيسار واليسر أفزع إليك لدى الإيسار واليسر أفزع لك الحمد لك الحمد يا ذا الجود والمجد والعلا تبارك تعطي ما تشاء وتمنع. الله أكبر. تبارك adúpẹ́ fún ọba náà. ya Ọba tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ta rẹ̀ ọ̀pọ̀. Ara ọwọ́ rẹ̀ ta rẹ̀ ni jókòó tafsiru wa yìí ó ní tàwa lọ́rẹ̀. Lakalahamdu ya dalijú ni ìpalíwájú ní wàlẹ̀ ọ̀la. Ọ̀rẹ́ ta rẹ̀ ní bá a ṣe ń mọ lọ sáfúsírù bá wí létí ẹlòmíì oorun létí ẹdùgbẹ lọ. lẹ́kẹ̀lẹ́ ọmọdé ya dàlí júùdì wà ní májídì wà adúgbò ọ̀rẹ́ tó ọ̀tà wa àánú tó o ṣe wá tó ọjà dá ọmọ tó ọjà lè máa sìn ọ́ amọ̀rọ̀ rẹ amẹ́wàá rẹ̀ amádùn ẹ̀ ọlọ́run àdúpẹ́ fún ọ lákàlà. lẹ́kẹ̀lẹ́ ọmọdé الجود والمجد والعلا تباركت تؤتي من تشاء وتمنع بمعنى تباركت ọba tó jẹ́ pé tazayyada khairuhu wa kasura an'umu ọba tó jẹ́ pé oore rẹ̀ tazayyada. ọ̀sà ń lékún ní ìkọ̀dáwọ́dún gbà kankan lórí wa. tàbárọ̀ kíta tó ti máa ń tàṣà òun àdámúná òun. tàbárọ̀ kíta tó ti máa ń tàṣà òun àdámúná òun. ìbùkún ni ọba ọba ò tó yẹ lọ́wọ́ wò. àìsẹ́ni tó lè yọ ọ́ lọ́wọ́ wò bí fún ẹni ọba wù ọ́ ọ̀tá lọ́rẹ̀ bó ṣe bọ́bá sì wù تباركت تعطي ما تشاء وتمنع تباركت تعطي ما تشاء وتمنع mímọ́ ni fọlọ́wọ́n ọba wa ọba tó jẹ́ pé tòótì máa ń ta ṣááwù ẹni ọba wọ̀ ọ́ lọ ń ta lọ́rẹ́ bọ́bá sì wọ̀ ó lè hánà dáadáa mẹ́lòmíì ọba yìí náà làwọn àdójúkọ òní ìlàhí. ìlàhí. وخلاكي وعردي وموئلي إليك لدى الإيسار وليثر وليثر أخزع إلهي إلهي ìrẹ́ lọ bá wa. wọ́n kọ́ láàkì. kọ́sẹ́ lomi tó dà wá jùlọ ọlọ́run lọ. wàá rìn ní máa ìrẹ́lá ni gbogbo ohun tá a ní tá a gbé lọ wájú ẹnìkan ọ̀dọ̀ rẹ̀ là á gbé lọ. ilé ìka lẹ́dẹ́lì ìsáàrì wálé rí sírí àbùdá. bí kábàlẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà là á sá wá bọ́ sì dẹ̀ ìrẹ́ náà là á kó bá gbogbo ohun tí pàníláyà. ìrí ọlọ́run ọba nìkan ló tó sọ di ìfàyàbalẹ̀. ilé ìka aládàlẹ̀ ẹ̀ẹ́sàárì wálíyùsìrì àfúsà. gbogbo ohun tí ń bà wá lẹ́rù pátá ìwọ ló lè sọ di ìfàyàbalẹ̀ masala ìfẹ́ amiina. aṣíwájú ẹ̀dá anabiwa Muhammad. àtúnfẹ́lẹ́ náà dúpẹ́ oore ọlọ́run lórí nínú ẹgbà wá tí aṣáájú wa àbú òrera tó gbà wá ó ní níjọ́ àlìkíyàmà yùjí òlekòrò àánú alukuraanu tá à ń jókòó tì tá à ń ké yìí ọlọ́run ó pè wọ́n lọ mú wá níjọ́ àlìkíyàmà. gbogbo ẹni ọlọ́run bá ṣe lẹ́ni tí máa ń ké. alukuraanu wọn máa sọ fọlọ́run pé ya rọ́bẹ̀ ọba mi ò zidiwu ìtò òsèfẹ́ni tí ń ké mi bá ń sàlékún ẹ̀ fàyúlíbà sùhùlẹ́tàlì kàràmà Ọlọwọ wà pé wọn lọ mú aṣọ gọ́gọ́ wọ àpọ́nlé kí wọ́n gbé wa lálùkùránì ẹ̀rí pẹ́yìn bàbá tẹ́ bímọ lálùkùránì ẹ yóò pè kí àtiwọ́ tọ́lọ́run fi sọ̀sọ́ fún torí ká ọlọ́run bá ń lé e kún lóore fàyólíbásù látàlí kàràmà ọlọ́run ó wà pé kí wọ́n fi wọ́ aṣọ àpọ́nlé túmọ̀ ya kúl kùránù onídákẹ́ yóò tún máa sọ fọlọ́run pé ya Rabb ọba mi òkè tó erudá aniwu gbogbo ohun tẹ́rù rẹ̀ yìí bá ṣe àlùbáríkọ̀ ọ̀la pé máa ń kà mí. nígbà ọ wà láyé ní máa ń gbọ́ mi nígbà ọ wà láyé bá ń yọ́nú sí. àríhá màríhá wàlídà kàlẹ́ ìhìmọ̀ málàbíta àwárí mìnàtà àjíwálẹ́hùlá. gbogbo ẹni ọlọ́run bá ní kó nínú àlùkùránù yálà ọmọ ni àbóhun ni kó lé kuranu wa ma so wípé ọba mi bá yọ́nú sí fàyórídọ aníwù àrídọ aníwù ọlọ́wọ́n ọba rẹ̀ gángan yóò wá yọ́nú wa wọ́n wá wọ̀ lásọ wá bọ́ ta ta si. wà pé fún wípé ìkàrà bó o ṣe tó fi lónìí tún ké. wá ké lálìkíámà lójú gbogbo ayé. Bàyá ọkọjá international competition. Ibi mùtàmásìkà mùjí lálàwù bí kúlẹ̀ hálẹ̀ mọ̀bàjìlá. Ọ̀sá ayé sálẹ̀ lùkùránù ó dè ní àpọ́nlé ni. Mùjí lálàwù. Yóò tún dẹni tá a gbé tóbi á gbàgbà rẹ̀. Bí kúlẹ̀ hálẹ̀ mọ̀bàjìlá gbogbo àyè ni ẹ tún àyè tó tún níjọ́ àlìkíyàmà gbogbo ohun tí kọ lórí àdìsí náà ni wọ́n ń tú. àní ha Maria. àlùfáà nídùnnú ni fún ọ. àní ha ayọ̀ ni fún ọ bàbá ọ bàbá àfà. Maria wà á lè dá kálẹ̀ yìí mọ́. gbogbo bàbá tó bímọ tọ́mọ àlùkùránù ké. màlábísà ni wàá rí mi náà tàjí wálé hùlá.

kátó débi ní ìsìn láti ń gbóhùn alukur'an tí kan nú àwọn ọ̀táwó ọ̀táwó làbá wa máa ń pèrú wọn ọ̀táwó ni ọmọ èkéèké tẹ́ ẹ bá sọ lé kí wọ́n ọ̀táwó ni ẹ ti mójú ti ẹ̀ kó bí ìrégbè nù. Hmm. wọ́n wà máa sọ fún wípé gbogbo yín àlùbáríkà yín ọlọ́run ọjọ́ pọ̀ ọlá àti tóbi ọlọ́run. fẹ́yìn kọ́ọ̀lù làwọ̀ ìkàrà. wọ́n ma sọ fún un pé máa kà wọ́n máa kálù ti ń ké wàrọ̀ká máa ga sí i máa ga sí i. wọ́tà sì dáàdù bí kúnlẹ̀ àyà tí àtàlẹ̀. àyà kọ̀ọ̀kan tí fi e ní kíni dáadáa. ṣùgbọ́n lẹ́yìn ti kọ́ o. báyọ̀. أيها القارئ به متماسكا. kọ́ yẹ kọ́ ọlẹ́ a lè gbọ́ yé ètò ìfẹ́ gbé èèyàn ké kuranu náà ni wọ́n wà pé ọbọ̀ tẹ mí kuranu gan tó ké tí ó lò òun ni ọ̀jẹ̀ jìyà rẹ̀ ju ọ̀yẹ́ ayò tó ké kuranu tó tún bọ̀ wò. ìlú sọ lọ́rùn tiẹ̀ náà ju àlùbáríkà ọlá wọn náà ó fi kùránù ṣiṣẹ́ rẹ̀ nígbà wà láyé ẹbùn wájú ẹbùn ẹ̀yìn ẹbùn kankan máa ń tọ́sọ àlùkùránù dànù bí wọ́n ṣe bu gbogbo oríkì ara tiẹ̀ náà nù àwọn wájú lórí wọn náà ẹ ni o ẹni tó ń ké tó sì dúró tì

wọ́n ti wọ́n ìpapòrin ti máa ń pa àwọn kiri ni ó jọ ọ́. Màlá mi sà ni wá rí mi náà fà wá lè hùlá. Kí n dúró mi sà ni wá rí mi náà tà ní wá lè Ẹlòmíì yóò ju yóò ju wa sínú inú agbada tí ó jò lẹ́ẹ̀kan náà. Jọ́ka kú ọ̀nà òsè kánú náà nù. La yu'adhibu bin nar ila rabbun nar. gbogbo ẹ̀ lókè à lọ ọlẹ́nìkan ọ̀lẹ́tọ̀ kó fi ya aná jẹ́ nkankan tí ń bẹ láyé àfòwọn ọba tó ń dáná àfòwọn tó ń dáná ẹ̀ náà fi ní gbogbo ohun tá a bá fẹ́ akọ́kọ́ mẹ́mí kú láre ká tó ta tiná jọ tún ọdún àmọ́ bí ṣe ń sáré kiri nínú ọdún rẹ̀ àmọ́ dùn fún láyọ̀ àzíbù bìnnárì. ẹbí kẹkẹrẹ àlàlù kùránù àtàdé ti ń sọ tọ́ba ti jẹ́ ìtọ́da ọwọ́ ló ké kùránù èyí wá ń sọ pé wọ́n dì án ládéjú àlìkìámà ìwọ náà á gbórí dúró orí tí ò sí lọ́rùn ẹ̀ lálìkìámà. màlábísà ni wàá rí mi náà tàjí wáyé kúlá. ملابسا وارم من التاج والعلا àwọn tí wọ́n ń wí nu tí wọ́n ń sọ pé wọ́n ní àpọ́nlé wọn afọ àwọn aṣá tì mí lọ́kọrin wọn. lọ́wọ́ bá ní kẹ́ ẹ̀ náà àwọn tí wọ́n ṣẹrú sá ìmọ̀ pọ̀ onímọ̀ọ́mù ṣá tì mí wà. ibi tí orin tàná àwọn eérújà ṣe ẹ̀bí ọ̀dàpọ̀ ni nínú ti sáàtì bí òkè ti ni bí ni wàhálà irújà yìí sí wà. láyò máa ń lò hádìí. ojú kan ètò kéwù. wọ́tàrí dàdùn yẹ́sí dàdùn bí ìtajà múlá. lẹ́yìn lọ́wọ́ á lé fàyà àyùwà. fàyà àyùwà lè bí mùtàmásìkà. mùjìlá làwọn fi kúnlẹ̀ hálẹ̀ mọ́bàjìlá. عليها مريا ولذاك عليهما ملابس أنوار من التاج والعلا ملابس أنوار من التاج والعلا لا لا لا ló parí eléhùn ó yàtọ̀ fún dáadáa tàná ọ̀tọ̀ làbá tó ṣe dáadáa tàná ọ̀tọ̀ lẹ́tọ́ ní lálálá tòní ṣáàtì bí lóníléhùn ọlọ́run gbogbo wọn. ọwọ́ kẹ́ àfa gbà dáa jèrè dáadáa yìí lára wọn. àwọn òfin kéwù pamọ́ wọn ò fi pamọ́ títí tí tá ti wọlé kéwù náà tí wọ́n ti wọ́n wọ́n máa mú akiri. wọ́n kọ̀ tí wọ́n fi yá lọ́ọ̀ tí wọ́n ló kénú ọlọ́run bá ní kẹ́ wọn. àmín. yìí kí ọlọ́run ní látara àánú ẹ ìkí ọlọ́run ọ̀la ọlọ́run ọmọ ọba síwájú ẹ̀dá ànábì wa Muhammad jazallahu anna jazallahu anna kulla khairi Muhammada jazallahu anna kulla khairi Muhammada. فقد كان مهديا وقد كان هاديا وقد كان مهديا وقد كان هاديا وكان رسول الله روحا ورحمة وكان رسول الله روحا ورحمة ونورا وبرهانا من الله باديا ونورا وبرهانا رسول الله بالخير آمرا وكان رسول الله بالخير آمرا وكان عن الفحشاء والسوء ناهيا وكان عن الفحشاء والسوء ناهيا وكان رسول الله بالقسط قائما وكان رسول الله بالقسط قائما وكان لمن زرعه مولاه راعيا وكان لمن زرعه مولاه راعيا وكان رسول الله وكان رسول الله يدعو إلى الهدى يدعو إلى الهدى فلبى رسول الله لبيه داعيا فلبى رسول الله لبيه داعيا ọlọ́run bá ní صلى الله عليه وسلم. alaihi wasallam. jazallahu anna. kò وجزى الله ọlọ́run sànẹ́bí wa muhammad bani sani gbogbo ẹ̀sán olóore. bàkọ́dí kàánà mọ̀ọ́díyà bàkọ́dí kàánà hádíyà. bàkọ́dí kàánà mọ̀ọ́díyà bàkọ́dí kàánà hádíyà. òun la fi ní mànà. وكان رسول الله نوحا ورحمة dábàá ní ẹ̀mí táyé fi ń mí ìkẹ́ táyé lò alìpàdánù wa Muhammad. wà núrà wà bùrìhánà mìíràn lọ ìbàdíyà. wà núrà wà bùrìhánà mìíràn lọ ìbàdíyà. ìmọ̀lẹ̀ ọlọ́run tó fojú hàn fáyé òun lànàbí wa Muhammad. wa kana rasulullahi bil khayri amila. kò sí ní tójú òòrè láyé sanabi ọlọ́run ọba Muhammad ojú wa níwèé ẹ̀. wa kana anil fahsha'i was-su'i nahiya. wa kana anil fahsha'i was-su'i nahiya. orí rẹ̀ tá a ṣe látara ànábì wa Muhammad òun náà ni pé gbogbo ilẹ̀kùn tá a lè sí téèyàn fi kórìí ìbúrú gbogbo ọ̀nà téèyàn lè tọ̀ tẹsẹ̀ rẹ̀ fi tàsé ànábì ti lé akú òun bẹ́ẹ̀. wa kana rasulullahi bil qisti qa'ima. bá a bá ń pẹ́ déédéé dọ́gbadọ́gba ká má fi sọ́tún ká má fi sósì. kádùn ó déédé ọ̀gọ́ òní déédé òun là wa Muhammad. wàkánà lima sábà áhùn mọ́ọ́lá òrọ̀ ìyá. wàkánà lima ìyá. gbogbo àwọn ẹran tọ́lọ́wọ́n ọba kó sí lábẹ́ pé máa àdàjẹ́ àwọn ẹran sí lábẹ́ pé gbogbo wa lọ́dàjẹ́ lọ́nà وكان رسول الله يدعو إلى الهدى ọ̀nà tó tọ́ òun lànàbì ń payé sí. فلبى رسول الله لبيه داعيا فلبى رسول الله لبيه داعيا صلى الله عليه وسلم. àlùfáà wa ọlọ́run bá ní kẹ́wọ̀n. àmín. ara wọn sí ọlọ́run ọ̀dọ̀ rẹ̀ ni mọ́ wà. èyí tó o ti fi mọ̀ wá ń bẹ ọlọ́run mọ́jà gbàgbé. àmínà. léwa kún ní mà ọlọ́run léwa kún lágbọ̀ọ́yé. àmínà. àgbọ́yé rẹ tó fi máa ń bá àwọn ẹni rẹ tálùkùránù èfi dòdú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n fi rí i tú ọlọ́mọ́sálá ìfinu àwa náà. àmínà. ìmọ̀ rẹ tó fi máa ń bá àwọn ẹni rẹ tójú ọ̀nà fi máa tọ́ fún wọn. ọlọ́wọ́n ọba mọ́sálẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ fáwa náà. ọlọ́wọ́n ọba wa bí ọ alukóránù ẹrù tó tóbi ni wá ṣe ní fúfú yẹ fún wa wà ló yà sí o. lílì yóò ṣe lílì yóò ṣe rà. bàlá tẹ̀lé rà. إنه يعلم الجهر وما يخفى زدني علما زدني علما ọlọ́run mọ́sálá yìí ṣe bẹ́ẹ̀ fún wa ibi àti sinmi lánàá. òun náà níbi ọlọ́run tí ń bá wa sọ̀rọ̀ súrọ́tù nìsá àyà kejìdínlógún. ọlọ́run ní súrọ́tù táwọ́bà ẹ̀sìn àyà kejìdínlógún ẹ̀. súra kẹrin ọlọ́ọ̀ni asúra kẹwàkọ́ ẹ̀kẹsàn-án kẹsàn-án táwùbà kejìdínlógún ọlọ́ọ̀ni Nna billahi minash shaitani rajim. إنما يأمر مساجد الله ẹni tọ́tọ́. إنما يأمر مساجد الله. tọ́tọ́ Innama ya'muru masajid Allah. Ẹni tá a gbà fún tó lè máa sọ pé òun lòun lè léèsìn. Man amana billahi. Òun làwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́. Wal yawmil akhir. Ṣátúgbọ́jọ́ ọ̀kẹ́ ń bọ̀. Ibi àti dúró tá a ti sinmi díẹ̀ lánàá nìyẹn. Ìlà fi ń sọ pé nínú gbólóhùn yìí. ẹ wípé nínú orígun ìgbàgbọ́ tó jẹ́ mẹ́fà bá a bá ti mú ìgbọ́lọ́hún gbọ́ tán ìdí máa ń tẹ̀lé ní ìgbà òjíṣẹ́ gbọ́ èyí tí ó tún tẹ̀lé ní ìgbà àmàlẹ́kà gbọ́ èyí tí ó tẹ̀lé ní ìgbà tíra ọlọ́hun gbọ́ pẹ̀lú ọ̀nà méjèèjì tó pín sí kádàrá rí kádàrá burú. tá a bá wá wò ó bá a bá sọ pé wọn ò dá kọ wọn ò dá kọ ká gbọ́lọ́ ń gbọ́ bẹ́ẹ̀ báwo gbogbo orígun gbàgbọ́ tọ́jẹ́ mẹ́fẹ̀ẹ̀fà ẹ rí i pé méjì péré ni wọ́n mú. wọ́n fi ọ̀kan. wọ́n fi bọ́nú ọ̀kan méjì nù wọ́n wá fi mẹ́ta wọ́n kì í bọ́nú ọ̀kan ọjẹ́ mẹ́rin mẹ́fẹ̀ẹ̀fà pé wọ́n kì í ìmánu bí rúṣùl akìbọnú ìmánu bí láàyè torí àwọn anábì ọlọ́run ọ̀wá jẹ́sẹ̀ nìkankan jùṣẹ́ ọlọ́run lọ. ìtòkó yìí bá wọn òun náà ní sẹ́tọ́ ọlọ́run rán wọn abara bíi wa náà ni wọ́n. ìlà fi kí ìgbà baba rahma ẹ ni nílò sáwọn ẹni. sáwọn yẹn ni. innama ya'muru masajida Allahi. ọlọ́run láwọn àti wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n máa pa wọn làwọn nílé ètò ọlọ́run. mọ̀nà ámọ̀nàbí láàyè. òun náà ni gbogbo àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ wà níyàwó mi láàyè. orí oyin ìran kan nínú ìran ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà táwọn kì ẹgbẹ́ àwọn ọmọ bọ̀ wá tafsiru ẹ sábà dáhùn gbọ́lẹ̀ mí náà. Mọ̀nà ámọ́nà bí láàyè. Òun náà làwọn tí wọ́n gbọ́ lọ́hùn gbọ́, a ti wá fi ìgbòjíṣẹ́ gbọ́, a ti fi sí abẹ́ kíni? Ìgbọ́ lọ́hùn gbọ́. Bọ́bá tún mú wá, a lè pín mẹ́ta mẹ́ta. Ká fi ìgbàgbọ́ pẹ̀lú kágbà tírà gbọ́. Ká fi kúnlẹ̀ náà. torí rírí tọlọ́hún lọ́jà rí àwọn òjíṣẹ́ rírí òjíṣẹ́ la fi rí tíra ta mẹ́tẹ̀ẹ̀ta ti lọ méjì tó kù òun wà lábẹ́ ìtọ́jẹ́ gáíbù tójú òtó ọba tójú ọ̀wá tó náà ni yóò mọ̀lẹ́ àkírà ìyókù àtúnrí àwọn fírífírí. ṣùgbọ́n tí ń bẹ́jọ́ àkìyàmà ẹni tó rí rínú wa kò sí. méjì tó kù tó wà nù kan àkọ́kọ́ a rí òun fírífírí ní a fi kí òun bọnú yáwó màlá áhìr. nínú tó jú òórí làwọn màláìkà. ṣùgbọ́n gbà míì àmọ́ rínú ẹ̀dá ọlọ́run tọ́lọ́run máa ń ráwọn màláìkà á sí. ó fẹ́ kójú rí wọn ní kíni fírífírí láfi kì wọ́n bọ̀ nù tójú ọ̀tí ẹ̀rí pàápàá tí ìṣèjọ́ àlìkíámù. kádàrá bá a mọ tí wọ́n kọ fún wa nígbà tí èsẹlẹ̀ tó bá ń ṣẹlẹ̀ à ń dá a mọ̀ fírífírí nígbà kádàrá bá dé ṣùgbọ́n gbà tí ètí ìdé nínú gébù lọ́wà àwa kìbọnú èèkàn kọ̀kọ̀ tá a rírí tí í ṣe kí ni tí í ṣe yawomilẹ̀ áhírì agbá nǹkan méjì sábẹ́ ẹyọ kan agbá méjì sábẹ́ ẹyọ kan mẹ́ta níbí mẹ́ta níbí ọjọ́ mẹ́fà. mẹ́nà mẹ́nà billahi wal yawmil akhir. bá a bá ti wàá wá gbogbo ẹ̀ kiri tọ́jẹ́ pẹ́nu òjíṣẹ́ tí wọn ò dáa kọ́ mọ́ ìmánu billahi tọ́jẹ́ pé nù ṣe sí ní gbogbo ìgbà òní ká dákọ̀ òjíṣẹ́ mọ́ta bá ti dákọ̀ ọlọ́run tọ́bájọ́ ònìkan la fẹ́ wí á sọ pé wọ́n ti wí lábẹ́ òfin tí òjíṣẹ́ padà mú wá tí wọ́n dákọ̀ ṣíṣe wá àkọ́ ọmọ sọ̀lá ta tọ́lá àdárùn mà àfìgbò òjíṣẹ́ tó dé àbádárùn mà àti sàfihàn mọ́ta sáfìdìrù lánàá nù. àdárùn mà àfìgbà tó jíṣẹ́ dé wà àtà zakata. ìgbàgbọ́ nu òjíṣẹ́ ti wọnú ẹ̀ torí òun lọ́jà pé nǹkan kan ń jẹ́ zàká. wàlámù ṣá ilà Allah. àwọn tá a mọ̀ lólùgbàgbọ́ làwọn tó jẹ́ pé wọ́n ẹ kò sí tí ń dẹrù bà wọ́n láyé bí nǹkan ti wulẹ̀ kó tóbi tó ilà lọ àfọlọ́wọ́n ọba nìkan wọ́n ẹ bẹ̀rù kankan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ni máa ń pa wọ́n láyà. lámìyá kàṣà ilà lọ. làwọn aṣọ lánàá pé tá a lè rí ó bẹ̀rẹ̀ pé gbogbo ẹni tí nǹkan míì bá tún bà lẹ́rù lẹ́yìn ọlọ́run kò tí ì dé góńgó gbàgbọ́. sọwọ́ rọrùn kẹ́nìkan máa bẹ kígbàgbọ́ rí ọ̀gá kọ́mọ́nì tí ń bẹ̀rù lẹ́yìn ọlọ́run kò sí gbogbo ẹni tí ń bẹ láyé òun ni yóò máa ní tí ó máa bẹ̀rù àṣewà lámúyáṣà mímá yúbádù lọ́wọ́ àfikún tí ó fi máa dúró ti gbàgbọ́. ẹni tá a pè lólùgbàgbọ́ lámúyáṣà kété ọmọ lọ́nu sọ pé kìnìún bọ̀ lọ́nà kan ní kò sí dábẹ̀rù jọ kí kìnìún wọn máa bọ̀ ó ti wò tàbí ọkọ rí sùn bá ń kìnìún èmi ọ̀bẹ̀rù lọ́n lọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ní ọ̀fọ̀ ya. ọkùnrin kan ti dẹ́rù ó ti bá ọlọ́run yẹ kèése kéèyàn ó tí ó pa á kọ́pọ́lọ́ ní kẹlẹ́bẹ́rù àlọ́forílà uh-uh. ò tí gbàgbọ́ àtẹ̀wà lámúyáṣá mímọ́ yúrúbádù ní ìlàlá olùgbàgbọ́ òdodo lẹni tí ó bẹ̀rù kankan nínú táwọn èèyàn fi ìsìn fún nínú táwọn èèyàn ń forí balẹ̀ fún. òun ọbẹ rú ẹ̀ ìlànà àfọlọ́run nìkan tó wọn forí balẹ̀ fún. ó ti yé wa ìtumọ̀ ẹ̀ ni wípé olùgbàgbọ́ òdodo ni ẹjọ́ jẹ́ pé ẹ̀làmù yaksha mímà yúbádù tó fi fi tó fi tínú tó fi gbá yàrá yé tọ́lẹ́mì ó tún máa rú kúlúkúlú. wípé ṣé mo sì jólùgbàgbọ́ báyìí torí mo bẹ̀rù pé bójú ọba ṣe sún ní ìṣẹ̀rù ọmọ bàwá bẹ́ẹ̀ bá tiẹ̀ ṣe eré sáláfù. yóò sáré kójú ọmọ pa ọyọ ojókòó tàfsírù ni òpin ọlọ́run ló kú ní ọ lónìí láfú òjò ní gbé lọ òtítì tó jẹ́ ń sáré wàlámù yákṣà. àtẹ̀jẹ́ǹkì fún wa ń bì ní pé ẹni tí ọ̀bẹ̀rù kankan mi yorùbá lò yí lọ́lọ́. nínú gbogbo táwọn èèyàn máa ń láyé yìí Elomi mẹ́bàdàkọ̀ yóò máa ní nìkan ọwọ́nú tí ń sìn ọ páyẹ̀ júta ni lọ. ilẹ̀ mẹ́bàdàkọ̀ ẹlòmíràn máa bẹ̀rù kódà wọn máa fi ṣépè fúnra wọn ogun tí wọn pa náà máa máa bẹ̀rù ogun tí wọn pa yẹn sí gbọǹgbò òdìbò inú lọ fọ bóun bá lè pààyàn ni ẹ tó lè pààyàn ni òkú ẹni ó lè pààyàn òun ni èékú òun lọ lóhùn gbogbo ohun tó ti kú tẹ ẹ tó ń sìn òkú lẹ́yìn náà òkú tí ń sin kí ni tí ń ti òkú ó ti yí ọpọ́ògùn ti kú ó sì tún fòkú tẹ́kù lé ẹ ọwọ́ ń forí balẹ̀ fún òkú ní ọ́ àbírin ló kì mọ́lẹ̀ tó ń tọ́pọ̀ ó sí ìwọ gan ti dòkú. àbò tó ń pe kinní kan ní ọlọ́run ẹ ọlọ́jà pàṣán lóko sì fún ìwọ lójókòó ti tọ́ ara bíléèdì lọ́dọ̀ alátẹ ó ti fi ọwọ́ fi kún orígun lé òǹdíkà fún òkú olóòórùn. wàlámù ya káṣá ilà ńlá. tá a lè pè lólùgbàgbọ́ òdodo ní ìlàmù ya ṣá ní máa yóò bá dùn ilà ẹni tí ó bẹ̀rù nǹkan kan. ẹni tí bẹ̀rù nǹkan kan nínú ohun tí a máa táwọn èèyàn máa ń fún ìlàlá àfọlọ́hún nìkan fàtà wúlà ìkà àyàwó lòmìnà nínú dàdí. ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ àṣà dájúdájú onífọ̀ ké ọgbọ́n gbogbo ojú ọba ti rí àṣà á ti ẹ̀ ní tàrájì ọwọ́ àwọn àti ní ọmọjọ́ ń ṣiṣẹ́ máa ń fọkàn sí pé tó ti wá rí inú Al-Qur'an máa nà tàkìkì. fáàtà dájúdájú ò pé bọ́yá dájúdájú ọ̀ká ẹ̀ máa yẹ ẹni tí ẹ̀ bá tó bá a ṣe wí àyàwó wọ́n ti wọ́n ó fẹ́ gbogbo ẹni ti ọ̀bá dé ọlọ́ọ̀lọ́kà ẹ̀mọ iye wọn ní àmàna o ojú ọjọ́ rí bákan báyìí ibi tí adédọ́yìn náà ọlọ́wọ́ fà lùbáríkà sí kí kálukú wọlé ti padà ní kí ìkẹ́ ọlọ́run tó sọ̀kalẹ̀ ọlọ́run kọ́ rọ ní ìkẹ́ fún wa o ọlọ́run ní ìyà fún wa ká má pẹ́ dé lọ́la ọlọ́run ara gbọ́tò gbọ́tò ìyá lè karojú kara ayé gbọ́tọ̀lá. karojú kara kara tọ́lá ọlọ́run ká gbójú gbọ́ Bukita ibu wa iba bi ilmi wal hiraki lahu. Fala tababu ماطل ملوكنا حقا بات رشيدا ضارب الإمام